rán wá sí ìwé Jòhánù kínní orí kẹrin ẹsẹ̀ kẹrin First John four four ẹ̀yin ọmọ mi tí Ọlọ́run ní ẹ̀yin ẹ̀yin sì ti ṣẹ́gun wọn nítorí ẹni tí ń bẹ nínú yín tóbi ju ẹni tí ń bẹ nínú ayé lọ nítorí ẹni tí ń bẹ nínú yín tóbi ju ẹni tí ń bẹ nínú ayé lọ. <clears throat> ṣé ẹ rí ẹsìn ọ̀rọ̀ ọlọ́run yìí èyí ò ṣe pẹ̀lẹ́ ni o tí èèyàn bá fẹ́ rí òkodoro ọ̀rọ̀ ìmọ́lẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ti ń bẹ nínú ẹ̀ kì í ṣe tí ẹ̀ka lè kà gírì kó mọ sálọ ó ní ẹ̀yin ọmọ mi tí ọlọ́run ní ẹ̀yin ẹ̀yin ọmọ mi á jẹ́ pé kí ọlọ́run bá fi tí bíbélì bá fi lè pè wá ní ọmọ ajẹ́pọ̀mọ ọlọrun ni ẹnu àbí bíbélì sọ nínú ìwé róòmù orí kẹjọ o ìwé róòmù orí kẹjọ ẹsẹ̀ kejìlá ẹsẹ̀ kẹrìnlá ó ní iye àwọn ọkàn tí à ń tipasẹ̀ ẹ̀mí ọlọ́run ṣamọ̀nà ó ní àwọn là ń pè ní ọmọ ọlọ́run bíi tí wọ́n sọ ní ìwé johannu <clears throat> johannu kìíní orí kẹrin ẹsẹ̀ kẹrin ó ní ẹ̀yin ọmọ mi. kí ọlọ́run ni ẹ̀yin a jẹ́ pé gbogbo ọmọ ọlọ́run ní bá mi jó kọnu o pásítọ̀ kí ló kọ yín tí olúwa ni mí. ẹ̀yin ọmọ mi tí ọlọ́run ni ẹ̀yin ẹ̀yin ti ṣẹ́gun wọn àwọn wo ẹ̀yin ti ṣẹ́gun wọn àwọn wo èṣù. E àti àwọn ìsọmọgbe rẹ̀ èṣù àti àwọn ẹ̀míkẹ́mí èṣù àti ogun ayé gbogbo ẹ̀yin sì ti ṣẹ́gun wọn àti ṣẹ́gun wọn Jésù ti fún wa ní Ọlọ́run ti fún wa ní ìṣẹ́gun wọn nípasẹ̀ ikú àti àjíǹde Jésù Kristi a ti ní ìṣẹ́gun lórí wọn a ti ní ìṣẹ́gun lórí wọn nítorí ẹni tí ń bẹ nínú yín tóbi ju ẹni tí ń bẹ nínú ayé lọ ta ni ń bẹ nínú wa ná Jésù mọ̀ ni Jésù ni ń bẹ nínú wa nítorí tí ẹni tó ń gbénú wa ẹni tí ń bẹ nínú wa ó tóbi ju ẹni tí ń gbénú ayé lọ. ah ó ṣe fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọlọ́run ó ṣe fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọlọ́run ẹnu tẹ́ ẹ fi ń gborúkọ Jésù ẹnu iná lẹ́yìn lọ ilé yẹ̀míwò náà ni ẹ fi ẹ oya ẹ dàníyàn oya ẹ̀sán tẹ́ bá fẹ́ sí inú kínní ẹnu tẹ́ fi ń gborúkọ. <laughs> náà tún lọ́mọ bí ṣe rárá àdá mẹ́ẹ̀. ó dàbí ìgbà tí èèyàn bá ru erin lérí ni tí wọ́n ń wá tí ń dẹsẹ̀ alákàn ẹjọ́ sí òjìnà síra wọn kéèyàn ru ẹlífàǹtì sórí báyìí kó wọ́n máa dẹsẹ̀ alákàn bó ti rí nù kódà ó jù bẹ́ẹ̀ lọ àmọ́ ká pè bẹ́ẹ̀ torí tí ẹni tí ń gbénu yín ó tóbi ju ẹni tí ń gbénu ayé lọ ṣe rí ní tó lè mú kéèyàn máa rìnrìn kùnrin báwọn torí ìrìnkùnrin lèmi kà sí nítorí wọ́n kẹ́ mọ ìrìnkúrìn báwọn ni pé nígbà tí èèyàn ò bá mọ ìgbéléwọ̀n ẹni tí ń gbé inú rẹ̀ ẹni tí yóò bá dá Jésù mọ̀ tí ò tí ò mọ Ọlọ́run kò sígbà náà ní filọ̀kulọ̀ lọ o kò tí sígbà náà ní filọ̀kulọ̀ gẹ̀ ọ́n nu ìwọ náà wò báyìí àtàrà ló ti jókòó ka ṣọ́ọ̀bù tó gbọ́wọ́ lọ́wọ́ owó à ń kí wọn gbogbo ọlọ́kadà àdúgbò ló ti fẹ́ kí tán. òkè àwọn ọlọ́kadà ó kí ọ onímíkírà ó kí ọ àwọn tí ń bọ́ rẹ léèwé wọn ọ òun ni bẹ́ẹ̀ nísìn ń gbè ń lọ ibiṣẹ́ tí mò ń jáde láàárọ̀ òde ìwọ mo ṣọ́ọ̀bù mi ìyá kan náà ní gbogbo ṣọ́ọ̀bù àdúgbò ìwọ náà máa ẹ má ìgbà wo ló wà ní wákàtí báyìí ìwọ fúnra ǹjẹ́ mọ̀ pé àìdá Jésù mọ̀ onímọ̀ mú kí àwọn ọmọ Ọlọ́run kó máa fetí sí àwọn ìsọkúsọ kan irú ìsọkúsọ wo ni pàìtọ́ tẹ́wọ̀n ni sórí ẹ má fẹ́ jẹun gbẹ̀ngbẹ̀ng dandan ni kó tilẹ̀kùn gbẹ̀ngbẹ̀ng ẹ bá fẹ́ mọ́ rí kọ́ńtíráàtì gbà tó fẹ́ mọ́ ríṣẹ́ gbà tó bá fẹ́ mọ́ rìn dáadáa tó fẹ́ kí nǹkan mọ́ dán fún tó fẹ́ mọ́ gbégbé ayé flaflo ó gbúdọ̀ dára ó gbúdọ̀ join club wa tá ní club ọ̀ràn. <laughs> ẹ mọ̀ pé club náà mọ́ sábà pè fọ́pọ̀lọpọ̀ wọn ní pé ẹgbẹ́ òkùnkùn ni o irọ́ o wọn ní club ni ẹ wá join club wa ẹ wá join club wa nígbà ẹ bá join club náà mọ̀ sọ àwọn kan tó rọ̀ mọ́ club ẹ wọ̀ kí àwọn ilé ṣì wà bíárẹ́bù àwọn ilé ṣì ṣe. tàdédé ni wọ́n gbé initiation yọ lẹ́wọ̀ pé ah irọ́ lẹ́wọ̀ àkọ́jú sẹ́yìn tí ó irọ́ ọ̀rẹ́ wa ó ní báyìí ni ó àmàwò márùn lè ṣe o ó ti mọ̀ báyìí o ṣe mọ́ òsì bẹ́ẹ̀ àwọn míì sì ni wọ́n sọ fún yín yáyá ni torí kíni torí wọn náà fẹ́ o fẹ́ kọ́lé lóríṣiríṣi o fẹ́ gun ọkọ̀ lóríṣiríṣi wọn náà fẹ́ mọ ẹ ti ẹ̀dùn náà pàtó ṣé ọlọ́run gan ṣé kì í ṣèfẹ́ ọlọ́run kéèyàn kéèyàn kọ́ lé ju ẹyọ kan lọ kéèyàn kọ́ lé tó pọ̀ kéèyàn mọ kó mọ mọ́tò tó pọ̀ ni ìfẹ́ ọlọ́run ni ìfẹ́ ọlọ́run torí dè bá ṣèfẹ́ ọlọ́run ni. ó hàn sí jẹ́ pé ádámù àti éfà nìkan nínú ọgbà édẹ́nì ẹ̀ mọ́ bọ́wọ́ ọgbà édẹ́nì ṣe rí ni kì í mọ̀ sí ibi kékeré ó fẹ̀ gidi tó tóbi gbogbo nǹkan tó sì nílò làjẹ́ tí wọ́n jẹ́ àpé kò yéé ṣe ìfi ọlọ́run ni pé kéèyàn máa kú irẹ́ o títa sí àgẹ̀rẹ̀ tí ádámù àti éfà ta sí àgẹ̀rẹ̀ nínú ìwé Genesis orí kẹta òun ló fà á tí ìrìn ènìyàn fi kú kìí ṣe ìgbékalẹ̀ ọlọ́run rárárárárárá kò sínú àlàálẹ̀ ọlọ́run rárá pé kí ìrìn èèyàn máa kú irọ́ ká máa wà lọ títí láéláé ká máa pọ̀ sí ká máa wà lọ títí láíláíláíláí ká máa pọ̀ títí láíláíláíláíláí ìjẹ́ pé kò sínú ìgbékalẹ̀ ọlọ́run pé kí ojú èèyàn kó gbó kó sì wá lọ bẹ́ẹ̀ ìrọ́ ẹ mọ̀ bọ́lọ̀ ṣe bọ́lọ̀ ṣe pinyamọ́ rẹ̀ ni ìtọ́nà ń pinyamọ́ rẹ̀ o pé téèyàn bá ti dàgbà irú àgọ́ ara wa yìí tó bá ti tó bí ọjọ́ orí kan pé èèyàn ti wọ bíi seventy tí ó ti ń ṣe bákan èèyàn kàn rárá bó kúrò yóò ti ní ibi téèyàn ti ṣe báyìí èèyàn kàn ṣe dànù tuntun mi ò ti wà sálẹ̀ tọwọ́ náà ẹ̀ rí yóò ti máa sán pẹ̀pẹ̀pẹ̀ èèyàn kàn rá máa fà á tí ó kú omi ẹ̀ pásítọ̀ pásítọ̀ tó ti múlẹ̀ ìyìn múlẹ̀ ó yẹ lọ sínú ìwé ebérù ẹ̀gbọ́n wọn kí mi ìparọ́ <laughs> èmi ìsọlá rírì sọ ìwé ebérù orí kìíní ẹsẹ̀ kẹwàá. àti ìwọ olúwa ní àdìkọ́ṣe ni o ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀ àwọn ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ wọn ò ṣègbè ten ẹsẹ̀ kọkànlá ó ní wọn ò ṣègbè ṣùgbọ́n ìwọ wà síbẹ̀ gbogbo wọn ni yóò sì gbó bí ẹ̀wù àti bí aṣọ ni ìwọ ò sì ká wọn a ó sì pààrọ̀ wọn ṣùgbọ́n bákan náà ni ìwọ ọdún rẹ kì yóò sì ní òpin. ó ní bí ẹ̀wù gbogbo ayé ó ṣe gbó ọlọ́run wà ká wọn báyìí. ṣègùn yóò bá ń tẹ best spread best sheet ṣègùn tó bá dọ̀tí ẹ̀ka àbíbò ẹ̀ka kúò ẹ̀ lọ fọ̀ ṣègùn bẹ́ẹ̀ ṣe ká bẹ́ẹ̀ ṣe ń fọ̀n ńgbọ́ bá dáàrin kan ìjọkan ó jọ kan tẹ́ẹ̀ka best sheet tẹ́ẹ̀ka tẹ́ẹ̀ lọ kájú orí àtàn àbí tẹ́ẹ̀ lọ tẹ́lọ̀ gbé tẹ́ ka bi bí tẹ́tì lọ fi náà sí kí ló ṣẹlẹ̀ pàtó ó ti gbó àbí mo kúrò ni. ẹ lọ sọnù ìjọ kan. ọlọ́mọ sí alólòsì èyàn ò tí ì lówó dáadáa ni o èyàn ò lówó dáadáa ni pé ẹ aṣọ tí junior wọ ẹ ká pamọ́ torí àbúrò rẹ̀ ó lò sí èyàn ní mọ̀ ṣe báwọn ẹ lè rí kó ṣe bẹ́ẹ̀ làjì wọn ò dànù ni tàbí ẹ̀yin tọrẹ. àwọn lè à ọlọ́mọsìn mi ló sì láyé àwọn olùsìn èèyàn kan wà ẹlòmíì tó sì débi pé nàpín ẹkẹrẹ náà ń ta nàpín nàpín tákọ̀bí lò ó ní ìkejì lò ó náà ní kẹta lò à ní èso lò sí o ọlọ́run ti tún ó ti ṣe nǹkan dáadáa báyìí nìsín èèbó ti sa ayé dẹ̀rọ̀ ní àgbẹ̀ ń bí ojúmọ́mọ́ yìí àwọn kan sì tún lò nàpín wọn à lówó lọ tó bẹ̀ jù bẹ́ẹ̀ ni o àbú wọn o agbára ò sí tó bẹ̀ jù bẹ́ẹ̀ ni o dàábà náà ń lò nísìn pásítọ̀ ó mọ̀ wọ́n ẹ́yìn ó wọ̀n dàábà ni pampers dàábà láyé ń lò nísìn ayé ti kúrò ní mọ̀ de irú napin oníṣàkì àti kan bí ọ̀rà tí ìyá àdúrà mọ́ ń dè fáwa lọ́dẹ̀ fún àgbà àti àyíká ayé ti kúrò báwọn pásítọ̀ sùn èyàn gbúdọ̀ lò láyè òsì àkílédé kò sí ìyàrá tó ṣe tágbára àti lóde àyàpá bá wà kéèyàn lò ní tí wàá sì tágbára àti lóde àyàpá kéèyàn lò ní afẹ́ńṣàkì kò bu yẹn kù èyí ni pé bí èèwù ah, mú wá sí lè ṣe ni o ẹ já wo gbogbo ilé ayé yìí bí ayé ṣe rí i ṣe àgbẹ̀ àwọn onímọ̀ ìjìnlẹ̀ já mọ̀ pé ilé ayé yìí pé ó rí roborobo báyìí pé wọ́n à ń yí roborobo àbí mo kúrọ́ ẹja fi gbogbo ilé ayé ẹja fi wé bọ́ọ̀lù ẹja fi wé bọ́ọ̀lù <clears throat> ká ní pé bọ́ọ̀lù kan wà bọ́ọ̀lù gbàlódé ó ṣe é nà pẹrẹsẹ ó ṣe é ká rogodo kéèyàn wá mú bọ́ọ̀lù báyìí bóyá mágínẹ́ẹ̀tì ní bẹ lára rẹ̀ kéèyàn wá fàrà níbi orí báyìí kó nà báyìí kó nà báyìí kó nà báyìí kó nà báyìí kó wá tẹ́lẹ̀ kéèyàn wá máa ṣeré lórí rẹ̀ kó jẹ́ bí oní tìmùtìmù tó ń fẹ́ àbí fóòmù báyìí kéèyàn máa lórí rẹ̀ o ṣe àgbẹ̀ téèyàn bá ti ń lọ ṣẹ̀fọ́ èèyàn tuntun ni ṣẹ̀fọ́ èèyàn ka róbóróbó náà ni téèyàn ra kan àbí ká tó <clears throat> sẹ́yìn pé àwọn bẹ́ẹ̀dì kan wà àwọn bùsùn gbàlódé kí wọ́n ṣe eléyìí tẹ́mọ̀ tẹ́mọ̀ tẹ́jú rẹ̀ tẹ́mọ̀ tẹ́mọ̀ làbúgbò tó ka irọ́ o pẹlẹbẹ báyìí ni ó sì fẹ́ pẹlẹbẹ ni kì í sì kanlẹ̀ ẹ bá ti ń mìíràn fún báyìí ẹ gara ká ju ẹ̀yìn ọkọ̀ ni ẹ ń lọ ni ẹ bá ti débi tẹ́yìn lọ bóyá ẹ ń lọ ìpàdé àdúrà kan ni àbẹ́ ń lọ bìkan bóyá bí tẹ̀sí lọ gbáfẹ́ ní bírú Agodi garden ẹ kàn ra gbé bọ́ọ̀lẹ̀ ni ẹ ra tú ẹ nà lẹ̀ wọ́n bí ẹ ní báyìí ni àmọ́ fóòmù ni ẹ nà lẹ̀ ọlọ́mọdé ntòsí láyé mi owó dápọ̀ ọlọ́run pèsè fún yín o dáàdi wa ẹ bá ń ká àwọn ọmọ ìjáde ẹ bá ń kún aláwo díga ní kí wọ́n lọ wo bílẹ̀ ayé tó ṣe rí lẹ́gbẹ̀ẹ́ kan kí wọ́n lọ àwọn malls èmi àti ọ̀rẹ́ mi jáde lọ́dún kan sọ́dún ọdún tó lọ ni àti gbọ́ adé Agodi Gardens a sì rí oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ká tó wọ bẹ̀ gan mo ti rí kábíyèsí mi ní ah, ẹni tí ó sì tí ọba bá kan tó bá kàn nílé náà o <clears throat> tó bá kan lé wa wájú mi ló kàn ẹni tó gbà ọ̀ọ́ni ni ó fi adé lé lórí ọ̀ọ́ni rèé o ó yìnbọn wọn lọ jẹ́ lọ kí ọ̀ọ́ni rẹ̀ ènìyàn. àwọn ẹni ìgbàlódé bá wọn èyí ò tẹ́lẹ̀ lẹ́yìn ara jókòó lórí ẹ̀ báyìí gbogbo tẹ́ bá fẹ́ jẹ ẹ̀ lè máa jẹun lórí ẹ̀ ẹ má fẹ́ sùn ó lè sùn lórí ẹ̀ tẹ́ bá ti ṣe tán báyìí ẹ kàn ra gbọ́n nù ni ẹ bá tán ra káàkiri yín gbúdúgbúdú sọ́yí ó dẹ̀yìn ọkọ̀ bí ilé ayé ṣe rí nù o ìtọ́lọ́wọ́ padà ṣe gbẹ̀yìn ilé ayé yóò kà báyìí bí èwù ni pé jìnnà sí gbọ́n ilé ayé mi ò ṣe wà sọ̀kalẹ̀ <clears throat> láti òkè láti ọ̀run ibi ẹ̀kọ́ náà lọ lé mi ìgbékalẹ̀ ọlọ́run nù ẹ ṣàkíyèsí pé téèyàn máa ṣe léṣe lọ́wọ́ ìmí ò dìde yóò wù àìmì yóò dìde láti abẹ́ tí ó bobẹ̀ ìgbékalẹ̀ ọlọ́run nù ṣùgbọ́n ìta títa ṣe àgẹ̀rẹ̀ ádámù àti éfà ó yín lẹ̀ ah, ó yín lẹ̀ hmm. tí má sọ gángan fún yín ẹni tí mo tún ní mo tún múlẹ̀ ni wọn ò sì múlẹ̀ ǹjẹ́ mọ̀ pé ká ní pé ádámù àti éfà wọn àtàṣe àgẹ̀rẹ̀ ni ká níbi náà ti ń ṣeré téèyàn méjì ti ń ṣeré bóyá ń ṣàkólókòó gran gran gran gran gran gran gran gran gran wọn àmọ́ mọ́ o tó kàn ní gbáà àpè ah, tó máa ń wọn ko fún yàn lóko bí wọn ti máa ń sọ̀kò wọn fẹ́ sọ̀kò pàdé ara wọn tádà bá ṣèṣì gba ẹnìkan lẹ́sẹ̀ tí ọmọ kankan bá gé fẹ́ù ǹjẹ́ mọ̀ pé lẹ́yìn ah yéé yéé dúró nísìnyí nísìnyí náà ah, pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ̀gbẹ́ máa ń jẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìkà mi ò ti mọ̀ wù kékeré yàrá máa wo yóò máa wù bọ́ tàtàrà tí ó bò bẹ̀ ìgbékalẹ̀ ọlọ́ọ̀nà ìgbékalẹ̀ ọlọ́ọ̀nà bọ́lá ń ṣe fẹ́ kí nǹkan rí nu ìgbékalẹ̀ ọlọ́ọ̀nà káṣẹ̀ sọ pé <clears throat> wọ́n wá ń ṣeré eléyìí ṣòro gbàgbọ́ àwọn bó ti jẹ́ gangan rè ká pé wọ́n fẹ́ wá ń ṣeré náà ni. <clears throat> nǹkan gé orí ẹ̀ bọ́lẹ̀ gé orí ẹ̀ bọ́lẹ̀. ìmọ̀ ètò kan mọ́ra ni tẹ́wù tó górì kejì rẹ̀ bẹ̀rẹ̀ jẹ́ pé ńgbà bẹ̀rẹ̀ rí láàrin wákàtí kan orí mi ó sì wù padà tí ó wù jáde ìgbékalẹ̀ ọlọ́ọ̀nù ìgbékalẹ̀ ọlọ́ọ̀nù kí pé a ní ètò ni pé ní ayé tá a wà kan tí fi ń dogbo èyí ó èèyàn náà ṣí báyìí ẹ pàápàá ara ẹ nri tí wọ́n ti dúró bí ó ti ń hun jọ ó ti ń hun jọ èèyàn kàn ra wo ibìkan báyìí yóò ti ní ibi tó yẹ pé yóò ti san yóò ti ṣí pẹpẹ èèyàn kàn ra ṣí kàn ra ṣí kúrò bẹ́ẹ̀ bí ojú èèyàn kàn ra fà kúrò bẹ́ẹ̀ ojú yóò tún ra wò tó ti jẹ́ gbàgbé yẹ yóò jọ yan kété ti àmọ́ á jẹ́ the same one. ah ẹ pẹ́ ah ìbọ̀dé. iwere kò ní dàbí màmá mi kì í ṣe ìyá àdúrà o ìyá lẹ́kọ̀ọ́ ìyá ìyá àdúrà nígbà mo rí ìyá lẹ́kọ̀ọ́ gbẹ̀yìn mo wo eyín rẹ̀ eyín rẹ̀ kan ti ṣé ní àbí méjì ó ti yọ yá ah! ọlọ́run mọ̀ ó tóbi pọ̀ o ah! abájọ tọ́nà ṣe jẹ́ ẹnìkan torí tèmi ìbá rí i lulu kí n mọ lù sèṣì ni ń bù lásán so dánwò ẹ ẹ wúre o ẹ ẹ ṣe dáadáa o ẹ̀yin mọ̀mọ́ mi ìbá ti yọ báyìí nìsín gbẹ̀yìn mọ̀mọ́ mi ti yọ ìmí ni ìbá wù. <laughs> ẹ já padà sí ìwé ìjọ àánú orí ẹsẹ̀ kẹrin ẹ̀yin ọmọ mi ti ọlọ́run ni ẹ̀yin ẹ̀yin sì ti ṣẹ́gun wọn nítorí ẹni tí ń bẹ nínú yín tóbi ju ẹni tí ń bẹ nínú ayé lọ. àìní òye ọ̀rọ̀ ọlọ́run àìní òye ọlọ́run fúnra rẹ̀ òní máa ń fà á táwọn ọmọ ọlọ́run fi máa ń rìnrìn kúrìn táwọn fi máa ń gbọ́gbọ́kúgbọ́ táwọn fi máa ń gbé ìgbésẹ̀ kígbésẹ̀ lórí ìgbọ́kúgbọ́ gbogbo sáńgbọ́. téèyàn bá rìn báyìí èèyàn lè ṣe báyìí téèyàn bá rìn báyìí irọ́ ni irọ́ ni kí n bẹ́ẹ̀ lè san parẹ̀ pàìtọ́ ó ní bẹ́kún máa pẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ pásítọ̀ sífẹ́ ọlọ́run ní kéèyàn sunkún ni irọ́ ìfẹ́ ọlọ́run kan ní kéèyàn sunkún pásítọ̀ sífẹ́ ọlọ́run ní kéèyàn tó sì díẹ̀ irọ́ ni ìfẹ́ ọlọ́run kan ní kéèyàn tó sì díẹ̀ ẹ pásítọ̀ bíbélì sọ pé nínú ìpọ́njú púpọ̀ ládẹjọ́ ọlọ́run ẹ mọ́ wúwì kúwì ní tó sọ kàn ìnilára àwọn aṣòdì sí Kristi ní sọ wò ó sọ pé kì í ṣe ìpọ́njú kéèyàn mọ́ ròun jẹjẹ irọ́ ìyún kan ìpọ́njú tí sọ ni pé ìnilára àwọn ọ̀tá ìyìn rere ìyá àdúrà ni irú nǹkan tí mo sọ ń yé wọ́n pa tán tíntín lókùn lábúrò ọ̀kọ̀ ṣọ́ọ̀ṣì sádùúgbò. <laughs> ìnira tí bíbélì sọnù àwọn tí máa gbógun ti sí ọlọ́run irọ́ ni chọ́ọ̀chì yóò ní tẹ̀síwájú irọ́ ni kíní yóò ní ṣe ṣe. káàkiri mo wà nínú àwọn tí máa ń gbàdúrà pé olúwa gbogbo àwọn ṣíṣe kíní kan ó yá lọ jẹ́ òkú. òkú wọn ti pọ̀ díẹ̀ táti sin ládùúgbò yìí àwọn ará ìrùn nira ìyẹn gbàdúrà kéèyàn kú. bí wọ́n bá ta ṣe àgẹ̀dẹ̀ bí wọ́n fọwọ́ bí ọwọ́ gbé ó jìyà nínú ìdèmí ojú bá ń lọ ẹ̀yìn mọ́ wulẹ̀ kú mọ́ kú mọ́ kú ìdí mo ṣe ní mọ̀ kú ó pọ̀ ení ni pé yóò lè ṣojú rẹ̀ nígbà bá ń ṣe tá a bá ń ṣe dáadáa ẹlẹ́ẹ̀kejì ni pé kọ́lọ̀ ń gbọ́kan tiẹ̀ náà là plus bó wà ṣọ́ọ̀ṣì wa plus one nínú ìjọba ọlọ́run òsì ìtafẹ́fẹ́ bíi òsì ìtafẹ́fẹ́ bíi kú ẹ̀ ṣe òjò ní irú ẹ̀ ní ìsìn báyìí òun àwọn omi tí ń dírẹ́gùn yìí orí ìsáré ẹlòmíì ní ìbàdí rẹ́gùn sí ẹ má jẹ́ kú ẹ̀fín ẹlẹ́ nínú ìpọ́njú púpọ̀ láàdé ìjọba náà ìpọ́njú tí bẹ́ẹ̀ lè sọnù o kìí ṣe ìpọ́njú kìí ṣe ìpọ́njú àìní o irọ́ o ìpọ́njú àwọn ọ̀tá ẹ̀yìn rere nígbà tó di àárín kan bàbá ọlọ́wọ́ rẹ sọ fún yàdúrà pé ní tó ṣe yín yìí kìí ṣe sí ikú o ṣùgbọ́n sí ògùn ọlọ́run ni tí a pé wọ́n ti a máa ń ṣe <clears throat> àjọ̀dún ìkórè bóyá ogún ọdún ní ṣọ́ọ̀ṣì tí a pé ìyá ìdúró ọ̀ràn sí ìjọ náà yóò ní ah àbọ̀ ọlọ́wọ̀ ẹ̀rẹ́ ẹni tó bu ọlọ́run ni ìjẹ́ ìmọ̀ pé ó mọ̀ pé ogún ọdún lé ní ọlọ́run ògo ni fún ọ lókè ọ̀run o. ìfẹ́ ọlọ́run kan o ní kí ẹ̀ mọ̀ rí jẹ́ pásítọ̀ kí ló wá fà yín níláre èṣù ni ó ṣe lè pàtẹ́kó mọ́tà yín níláre èṣù ni ìwọ tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ iṣẹ́ tó kọ́ tó ṣe fídíọ̀mù tó dá ọ lójú ṣe pé tí ò bá dá yẹn lójú èèyàn nínú sọ pé òun fẹ́ lọ gba ṣọ́ọ̀bù àbí mo purọ́ ní sà ibi tí iṣẹ́ tẹ̀lómìn kọ́ tó dáa lójú dé iṣẹ́ tẹ̀lómìn kọ́ ibi tó dáa lójú dé yóò yìí sì lọ gba lóònù yóò lọ gba owó ìyá yóò lọ yáwó pé bóyá tóun máa ṣiṣẹ́ lẹ̀ <clears throat> tóun bá ṣiṣẹ́ lẹ̀ táwọn èèyàn bá rí i wọ́n lè ní orí ẹni ìpè ẹja máa bá a ṣiṣẹ́ nǹkan sì tún rí bákan pásítọ̀ ṣe fi ọlọ́run ní fi ọlọ́run kọ́ fi ọlọ́run kọ́ ìníláre èṣù ni. ìwọ tó o bá jọmọ Ọlọ́run wọ́n máa ń sọ kínní kan wọ́n máa ní ìjà wà ìjà òsì always guiding ó yọ mọ́ ọ múra àdálẹ̀ gbogbo ìgbà níwọ tó o bá jọmọ Ọlọ́run tó o jọmọ Ọlọ́run tòótọ́ o gbúdọ̀ mọ́ múra àdálẹ̀ gbogbo ìgbà pásọ̀ irú ìjà wo ni kì í ṣe kó bá ara lè rẹ jà o. olófo ni máa bínú ológo. olórí ibú èèyàn ni ó máa bínú olówó yi yi pinye ìrònú yín padà táwọn àrí mọ́tò tó dá mọ́tò tó gbẹ̀kan lórí títí ọlọ́dà àbí tó gbàgbé ilé ni ẹ̀rí àwọn ọmọ yahoo yahoo ni o ẹ̀rí àwọn tó ṣoògùn owó ni o ó lò sí ní ọ́ tó bá ti ń ronú wọn nínú ẹ̀mí ó lò sí ní ọ́ ẹlòmíì ó débi pé iye ah! èmi ẹ̀ sẹ́wọ̀n ọmọ yahoo ẹ̀ ajá pé ó lò sí irọ́ wà ní rárá o ìyín gbọ́ ṣé kò gbáyé báyìí ni gbẹ̀yìn ṣe máa ń sọ̀rọ̀ àwọn ti ní kiri náà ṣé mo jẹ́ láìsò gbogbo mo jẹ́ ọmọ yahoo ni ẹ̀yìn èyí ni pé irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ ó ti wò pé àwọn tí gbogbo ẹni tó bá ti lówó lóṣoògùn owó àbẹ̀rẹ̀ ṣe yahoo irọ́ irọ́ <laughs> ìjà wà o ìjà ò sí o always guide me mọ́ ń múra àjálẹ̀ ìjà kíni mọ́ ń múra àti wọ̀yá àjà pẹ̀lú èṣù pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ olófo ni máa bínú ológo olòṣì yẹn ni máa bínú olówó ẹni ẹ̀rí ẹ̀rí owó rẹ̀ òkùnkùn mọ́ gan àmọ́ bóyá owó rẹ̀ mọ́ oògùn owó ní ọ̀sẹ̀ bóyá ìbáṣọ̀gùn ó lè máa burú ó lè máa tẹ gbogbo ayé mọ́lẹ̀ báyìí kó wọ́n wu aláwùláwù báyìí kí náà sì ní wu aláwùláwù bójú ti rẹ̀ bá ṣàpò bí ó ti di rẹ̀gún sójú sí inú àwọn ẹ̀yìn pọ́tò tí ń bẹ ládùúgbò ẹni tí ìrànlọ́ ń lọ jẹ́jẹ́ rẹ̀ jẹ́jẹ́ rẹ̀ bóyá bí ọ̀nà ti gbé sírètì díẹ̀ tó o gbé kóun sáré tẹ iná mọ́tò díẹ̀ o ló wáyé sì ta mi ju à kó sì mọ̀ ní ọ̀pọ̀ ìgbà ẹ ta mi síyàn la ẹ̀ sì ní mọ̀ nínú mọ́tò tẹ́bá ẹlẹ́mìí tó bá gbọ́ á á ẹ má bínú bẹ́ẹ̀ lómi bá ṣe bẹ̀yìn gbẹ́kẹ̀ mọ́ ẹ fi mọ̀ wò pé ẹ̀yìn dáadáa lélẹ̀ kò ọ́ mọ̀ àmọ́ pé iṣẹ́ tó ti wind up ni ó wà gbọ́ àá ẹni tani pangolo òsì náà ń gbé kiri <laughs> ẹ ní dààmú jáde ẹyin mọ́mọ́ tó òsì ti ń gbé kiri kúkú jẹjẹ bàbá sílífà ìwọ sì ń fẹsẹ̀ rìn òjò ni irọ́ ẹ̀ ní ìsìn òun ti wind up ìwọ ń fẹsẹ̀ rìn ó rìn díẹ̀ ó sàkọmọ́ sábẹ́ sẹ́fún sọ́ọ̀bù díẹ̀ sẹ́yẹ̀ débi tó ń lọ ni o kàtàgbé yẹn ń lo olújinlẹ̀ kálẹ̀ yẹn ń lo olújinlẹ̀ sẹ́yìn bá ti kú òòlù mọ̀ báyìí tó ti bọ́sì free. òjò ó pọ̀ délé ni ó ní ìgbàdí ìbátan délé balẹ̀ gbówó délé balẹ̀ ò fara tó bá tún kú òun lé balẹ̀ tó fi dé chọ́ọ̀chì ṣe st stephen anglican church ni ó tún lè sọrí bọ́ọ̀bì kan àwọn yóò ti tilẹ̀kùn ibi yóò tún ti pọ̀ ọ́nù àbí kó wọ́n tó dé àbà apá ọ̀tún apá sì ó lè dúró lábẹ́ igi àgbàdo mọ́ bí òjò tó wù ọ̀sẹ̀ ọ̀la ẹ má bínú jàre ẹ̀yin ará Olújinlẹ̀ ẹ̀gbọ́n mi náà wà níwájú ọ̀dọ̀ yín lákankan èyí ni pé olófo ní bínú ológo olórí ibú inú rẹ̀ ò lè dùn sí nǹkan olórí rẹ̀ láyé bẹ́ẹ̀ lè sù inú rẹ̀ ò lè dùn sí ọ torí pé ojú ọmọ ọlọ́run torí pé òun ń gbègbè ayé ìwà mímọ́ o ò lè expect kí èṣù kí inú rẹ̀ ó dùn sí ọ inú èṣù ò lè dùn sí ọ láyé láyé láyé láyé torí pé kí ni ò ń rìn ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run o ò jẹ báwọn ayé ti jẹ o ò rìn báwọn ayé ti rìn o ò mú báwọn ayé ti mú o ò sọ̀rọ̀ báwọn ayé ti sọ̀rọ̀ o ò gbé ìgbésẹ̀ bíi tàwọn ará ayé o ò lè expect kínú wọn dùn sí ọ inú wọn ò lè dùn sí ọ òun gbìyànjú níwọ̀nba gbogbo agbára àti ipá tó ní láti fi pa òfin ọlọ́run gbogbo mọ́ òun san ìdá mẹ́wàá òun ṣe ìtọ́rí àánú òun rìn dáadáa òun sọ̀rọ̀ tí ò tí ò tí ò ṣe òun gbàdúrà ọkàn rẹ ṣe dáadáa ó mọ́ sí àwọn èèyàn ó lè ẹ̀sùpẹ̀tì kí inú èṣù àtàwọn ọmọ ogun rẹ̀ dùn sí ọ láyéláyé bóyá ní ó ṣe wá ṣe ojú pé kó mú ni lára wa bá ọ lẹ́gbẹ̀ẹ́ kan lọ yóò gbìyànjú o onífìdẹ́bẹ́ ni kí wọ́n yá pé bó o lọ̀sẹ̀ yìí ṣe wá rí báyìí olúwa bó lọ̀sẹ̀ ṣe ní báyìí mọ́ sọ báwọn o lè dé èṣù bá ti gbèrò ní báwọn o fi ọ̀rọ̀ ọlọ́run káńtà rẹ̀ báyìí akọ̀wé rẹ̀ wípé ti ọlọ́run ni èmi mo sì ti ṣẹ́gun wọn mo sì ti ṣẹ́gun wọn ẹni tí ń gbẹ nínú mi tí ń gbẹ nínú mi ó tóbi jọ tí ń gbẹ nínú ayé lọ wọn ì fẹ́ gbọ́rọ̀ ọlọ́run <laughs> wọn ì fẹ́ gbọ́ torí tí ó sẹ́wọ̀n léegun ẹ ti sẹ́lẹ̀gùn ẹ̀yìn sọ wúlò mọ́ ó wúlò mọ́ ó tán fún láyé ń <laughs> dáàkì ṣẹ́gun wọn ni. gbogbo tí mo sọ bọ̀ látàárọ̀ yín tí mo fẹ́ fi orí rẹ̀ sọ ni pé ẹni tí ò jẹ́ nǹkan kan yóò mọ bínú ẹni tó jẹ́ nǹkan ni o yóò mọ bínú ẹni tó jẹ́ nǹkan ni o àwọn ti mọ̀ pé wọn ò níbí lọ wọ́n ti gba ìdájọ́ tiwọn ná inú nánà ń lọ inú nánà ń lọ wọ́n ti mọ̀ àwọn àti èṣù bàbá wọn inú nánà ń lọ kí lọ́lọ́run fi dá èèyàn eruku ló gbàjọ léèdè èèyàn kí lè dá èṣù àwọn òkúta olówó yebíyebíyebíyebíyebíyebíyebíyebíyebíyebíye ó wá fi iná ó fi ó fi yọ ọ̀pọ̀ ẹ mọ bí àwọn alágbẹ̀dẹ ti máa ń fi òjé ẹ máa ń fi òjé mọ nǹkan táwọn ẹgbẹ́ wọn wà yọ tán fi rọ ọkọ́ tán fi rọ àdá bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe dá èṣù ṣe rí iná òun tọ́lọ́run fi dá òun ọlọ́run ò pa o iná náà ní èmi ẹ̀ àtòun àtàwọn ọmọ ogun rẹ̀ inú náà wọ́n ṣègbè sí àwọn ti mọ̀ pé àwọn ò ní bí lọ pé inú náà làwọn lọ kí ni wọ́n gbìyànjú àti ṣe wọ́n fẹ́ kí iye àwọn èèyàn tí ó bá wọn lọ kó pọ̀ òun ṣe máa ń múni lára bá àwọn ọmọ ọlọ́run wọ́n sọ pé ìwọ tára bá ní tára òde ọ́ ó darapọ̀ mọ́ wọn wọ́n máa ń fi èbó kan pé if you cannot beat them you join them ẹ má ṣe bẹ́ẹ̀ ọmọ ọlọ́run ni ẹ̀yin wọ́n lè pọ̀ níbi tẹ́ ẹ wà ẹ mú ẹ dúró lórí ẹsẹ̀ yìnyín rẹ nìṣẹ́ èmi sọ fún wa àwọn wo ni ọ̀rọ̀ ọlọ́run máa ń ṣiṣẹ́ fún àwọn tó takú wọn lé àwọn tó dúró tiiri àwọn tí yóò yẹsẹ̀ lórí ọ̀rọ̀ ọlọ́run àwọn ni ọ̀rọ̀ ọlọ́run máa ń ṣiṣẹ́ fún <laughs> yéé bóun lọ̀rọ̀ ọlọ́run ṣe máa ń ṣiṣẹ́ gan á ti bi láti bi ojú báyìí tẹ́ bá ti ń kà á ti bẹ̀ wọ inú orí yín bẹ́ẹ̀ bá ṣe ń kà tẹ́ ń kà tẹ́ ń kà tẹ́ ń kà tí ẹ̀ dúró tí ẹ̀ dákẹ́ tí ẹ̀ ṣe títítítítítítí yóò wọnú ọkàn yín láti inú ọkàn yín yóò ṣe kíni yóò wá wọnú ẹ̀mí yín tí yóò bá ti wọnú ẹ̀mí yín ó ti tán bẹ́ẹ̀ sọ pé ẹ̀mí ni ọlọ́run àwọn tó ń sìn kò lè ṣàìsìn nínú ẹ̀mí àti òtítọ́ bẹ́ẹ̀ sọ nínú ìwé ìwé òwe ó ní ẹ̀mí ènìyàn sì ni fìtílà ọlọ́run a máa ṣàwárí yàrá inú ẹ̀mí ni ọlọ́run èyí ni pé tó bá ti wọnú ẹ̀mí yín pẹ́ńbáì ó tán tẹ́ bá ń ka bíbélì dáadáa tó jẹ́ pé ẹni ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run kan tàbí méjì tẹ́ ń kà dáadáa tí wàá ti wọnú ẹ̀mí tán tí tẹ́ ń ka ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run fún tí nǹkan máa tún yanjú tẹ́ bá ti kà báyìí yóò wà dẹ́bẹ̀ ni pé bóyá pé nǹkan ló fi ibẹ̀ bí ẹni pé ẹ bá ti ka bá ti dẹ́ ọkọ̀ ọ̀sọ̀kan báyìí ẹ kàn wá nǹkan tì í bí ọ̀rọ̀ ọlọ́run ṣe ṣiṣẹ́ nù èyí ni pé nípa dídúró lórí ọ̀rọ̀ Ọlọ́run láì di ọ̀sẹ̀. ṣe hàn pé látijọ́ dandan ni ẹni tí yóò bá jọba dandan ni o yóò wọ ìpè bí yóò ṣètùtù àbí ǹjẹ́ àgbà láwọn ọba tó jẹ́ pé Christian ni wọ́n pásítọ̀ ni wọ́n àwọn tí wọ́n bá mi jàjà yẹn ó pọ̀ wọ́n ní ẹsẹ̀ ẹ̀dùn náà Ọlọ́run níjẹ́ Ọlọ́run níjẹ́ ọ̀làmì tó pọ̀ olùbáyẹ̀ tán wá wá lọ tán wá bọ̀ tán ní ọmọọba adéṣọpẹ́ òun lọ́ba kan mo lọ́lọ́ ń ṣe ònà ẹ̀dùn pásítọ̀ ẹ mọ̀ wọ̀ pèbí ìpèbí kọ̀ ìpèlè ni <laughs> mo ní á jáde bíi pé nítorí bá borí wọn rò tó fi ní páyítọ̀ làwọn fẹ́ fi jọba ń ó ṣàlàyé ènìyàn àwọ̀ pèbí ẹlẹ́ẹ̀kejì nínú ààfin tèmi bíúdì méjì wọn ó kọ́ bẹ́ẹ̀ wọn ó kọ́ ṣọ́ọ̀ṣì sáàfin àbí sí nítòsí àfọ́n wọ́n sì kọ́ iléeṣẹ́ làkàṣẹ́rà torí kábíyèsí wọn èmu tí wọ́n kọ́ iléeṣẹ́ làkàṣẹ́rà wọ́n kọ́ bẹ́ẹ̀ wọ́n sì kọ́ wọ́n kọ́ ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀. ẹ jẹ́ máa mọ̀ ẹ dún lórí ọ̀rọ̀ Ọlọ́run mo ní wọn dáadáa mo ní kábíyèsí pé kí bá wọn wà pé mi kì í bá wọn ṣètùtù àwọn tó bá wọn bá ṣètùtù lú o á ní kí lẹ fẹ́ lò ó yẹ lọ lò ní yorùbá yín ti lọ́wọ́ sí i àwọn kábíyèsí ẹ̀ wà ń jọ òwúrẹ̀ ń ṣèwúre wọ́n ti dì sí ń ṣèwúre o yóò sì bọ́ta yóò sì wúre yóò sì wúre yóò sì wúre yóò sì wúre níjọ́ ọdún ni o láàfin náà ẹ̀rẹ̀ pàfin náà mo ti ṣe ní ẹ̀ pé jésù olúwa wa àfin náà nínú àwọn ní àwọn ní àmì ooo. díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn tí ń wá chọ́ọ̀chì nínú wọn àwọn èèyàn tí ń wá chọ́ọ̀chì díẹ̀ díẹ̀ nínú wọn díẹ̀ díẹ̀ nínú wọn díẹ̀ díẹ̀ a sì dáhùn pé irọ́ ni a ní kú mbẹ ibi táwọn ó kù sí ibi sì kù sí náà a rí nù àwọn ọmọ àwọn èèyàn báwọn tí ti ń gba Jésù sì takùn pé ibi táwọn kù sí ẹ kú bẹ ẹ kú bẹ ǹjẹ́ ẹ mọ̀ pé wọ́n ń ṣe oògùn owó ń sì jẹ́ wọ́n ń ṣe oṣó lẹ̀ ó sì múlẹ̀ ń ṣiṣẹ́ ǹjẹ́ ẹ jẹ́ ń sọ fún wa ǹjẹ́ àgbẹ̀ gbogbo nǹkan tó ń ṣe ní àgbẹ̀ fẹ́ẹ̀kì gbogbo bá ṣe láyé pátá fẹ́ẹ̀kì ni ọlọ́run lórí jìnnà rẹ̀ lọ́wọ́ pásítọ̀ ṣé èmi ò tí ì rí ẹni tó pé ọlọ́run fúnra rẹ̀ báyìí tó pé ọlọ́run ló bùkún tó sì lówó gidigidi báyìí ó wà bíbélì kí bíbélì sọ nípa nípa Solomoni ọmọ wòlíì Dáfídì ó ní ṣáájú rẹ kò sẹ́ni tí ó lówó tó ọ nígbà ayé rẹ kò sẹ́ni tí ó lówó tó ọ lẹ́yìn rẹ kò sẹ́ni tí ó lówó tó ọ tọ́lá máa lè bùkún Solomoni báwọn ẹ jẹ́ nítorí Ọlọ́run mo ń sọ kinní kan fún yín gbogbo tí èṣù bá rí kó wù kó dá lára láyé Ọlọ́run lè ṣe jù bẹ́ẹ̀ lọ ní ìgbà àgbà what things whoever the devil might do God is able to top it countless times. fẹ́ẹ̀kì ni gbogbo ẹjọ́ torí ọlọ́run tí fẹ́ẹ̀kì tó bá lè rí báwọn mélòó mélòó ọ̀rìjìnà àbí ẹgbẹ́ kẹ́nìkan sí oṣoolẹ̀ àbí kó sóògùn owó kan rí àbí kó ṣáájú owó kan rí kó mọ̀ ní èèwọ̀ kankan lẹ́yìn. ó ṣe ó lè fèrè ó lè ṣe fèrè mọ́ jura wọn lọ o pẹ̀ ìwọlé ìwọ jẹ́ ẹjọ́ nítorí ọlọ́run tí ì bá ṣe ẹni tó ti hanra rẹ̀ léèmọ̀ tó ti kọ́lé ẹ̀sán síra rẹ̀ la kówó tó dé ẹjọ́ èèwọ̀ wo ni ọlọ́run fẹ́ fún yàn àbẹ́ni tó ti fi gbàwẹ̀ gbàwẹ̀ gbàwẹ̀ tó ti fàwẹ̀ bá yí ara rẹ̀ jẹ́ tó ti ní ọ̀sà tó yàtọ̀ sí ọ̀sà tó ti láwọn àìsàn míì nínú náà tó wá dé tán táwọn ní ah, conflict lówó òun mú lára ah àgbàdo wà lára nǹkan tó fi ṣe conflict o ẹ bá lọ́sẹ̀ gbúdọ̀ mo kàn fi sọ̀rọ̀ ni ẹ bá lọ́sẹ̀ gbúdọ̀ ọ ní ha ṣe à pé nínú ọkàn rẹ̀ lọ́yìn mọ̀ pé òun sì lòun hanra òun lè. <laughs> ọlọ́run ò lè ṣe nǹkan fún yín kó fẹ́ wọ̀ sí lẹ́yìn ọlọ́run èèwọ̀ èèwọ̀ fún yàn èèwọ̀ tó náà lè fi sẹ́yìn owó tó bá fún àtọ̀rọ̀ tó bá fún ọ ni pé wọ́n fi ṣèkà wọ́n fi tẹ̀yàn lórí mọ́lẹ̀ rírà rírà mo ń sọ fún ọ̀rẹ́ mi kan wọ́n ìfẹ́ ṣe foundation wọ́n ní mú kinní kan mọ́ ọ mo ní ṣé kànga ló ni àbí báwo ó ní wo short cut lòun fẹ́ gbà mo ní kí n short cut ó lóun wo gbẹ kànga wọ́n àgbé pumping machine ló dáa àwọn nínú ọkàn rẹ náà gbẹ kànga ní lọ́kàn pé kànga yóò jè gan débi pé omi mọ̀ kúnnú ẹ̀ gbogbogbà ó lówó àmọ̀gàn mo ní ṣe ìwọ lọ́nà tí ó sàn wọ́n ó lámì yámi yámi yámi yámi oníkílẹ̀ tó ní kó ń gbẹ ṣé wọ́n mu ju onígbẹ̀nu ẹ̀sán lọ gbẹ́jìn tó gbọ́ mi máa wà mẹ́ gbogbo gbà mo ní débi pé nígbà tó bá fi lè parí ilé rẹ níwájú ilé rẹ nǹkan mẹ́ta mo fẹ́ wò wájú ilé rẹ ó léwu àtẹ̀wò mo ní nọ́mbà wá mo fẹ́ wo géètì tí ó mọ̀ gbé mọ́tò rẹ gbà ah, wọ́n làmì ó àmì mo ní àní mo mọ̀ ronú bí olùsìn mọ́ ó lo mọ́tò láyé rẹ mo ní geeti tó mọ̀ gbé mọ́tò rẹ̀ gbà yé ní ẹlẹ́ẹ̀kejì ṣọ́ọ̀bù kan gbúdọ̀ ụwa wájú ilé rẹ̀ bóòlù ìyàwó rẹ̀ ó lò ń bọ̀ ọjà sí yìí mo ní ó kí wọ́n ní kẹta mo ní kẹta láàrin géètì àti ṣọ́ọ̀bù o gbúdọ̀ ní táàpù méjì ìkan táwọn fi máa pọn mi lókè tán bọ́ ẹnu tán sì dárò gidi tí ò ní sí pé ẹ dákun ẹ gbẹ́rù mi wọ́n tó bá gbé báàfù wá ó dùn àbí ọ̀sọ̀rọ̀ yóò jòlè ọ lórí ó mọ̀ lọ ìwọ́n tó bá gbé kẹ́ẹ̀gì wá àbí bọ́kẹ́tì wá ó gbé abẹ́ táàpù kéke ó kàn níbẹ̀ mo ó ní à bísínẹ́sì nìyẹn mo ní ká dáa fún bísínẹ́sì irú bísínẹ́sì bá ó pọn àwọn ará ni ó táwọn apọn mi sí ọlọ́run àbí nǹkan mú ọ ni ó ní ká kọ́ síbi kànga bẹ̀rẹ̀ mo ní nǹkan ló ń ṣe ọ́ ń tó bá gbẹ́ kànga tó bá sọ pé ó fẹ́ ti ibi kànga bẹ̀rẹ̀ ó ní tí gbé bọ́ọ̀lù ó ní yẹn ó ní tí ṣe fẹ́ǹsì o ó ní hùn mo ní kò sí hùn bẹ́ẹ̀ tọ́lọ̀ ń bá ṣe oore fún ọ ìwọ náà mú ìdẹ̀rùn bá ayé èèyàn ìyá tẹ̀lé ọ̀sán kankan ní mẹ́ta pé last month ni wọ́n ní à ah, wọ́n ní mélòó gbogbo ilé ayé ọ̀hún ẹ má fẹ́ pọnmi kó mọ̀ pọnmi lọ́nìí ẹni tí ìbáṣà àwọn ọmọ àlè tí wọ́n wá ń ju nǹkan nù wọ́n <laughs> ju nǹkan nù kànga <laughs> wọ́n ní làwọn ṣe ń náà máa ń ṣe ilẹ̀ tí gbogbo yóò pọn mi ni bó ti yẹ kó ọmọ ọlọ́run máa ṣe nù tọ́lọ̀ máa ti ṣe nǹkan kan fún ọ báyìí mú ìdẹ̀rùn bá ayé èèyàn ewu ẹyọ kan tọ́lọ̀ lè mú bá èèyàn nù o pé mo ti fìtura bá ọ má fara nìyàn ṣé ìwọ̀ wà nù àbí kéèyàn hùwà rẹ̀ ṣé ìwọ̀ nù àbí kéèyàn hùwà rẹ̀ tọ́lọ̀ nǹkan ẹ̀ ẹ̀ wọ́n kà gbọ́ bá bọ̀pọ̀ àbọ̀pọ̀ ni àti bẹ́pẹ́. ọlọ́run. yóò sì pé yóò ra lómi gíláàsì rẹ̀ gíláàsì rẹ̀ ẹ̀ lè rí inú ilé yìí ní ọmọ rí. ẹ̀yìn. ẹ̀yìn lómi gíláàsì rẹ̀ tó bá wà ní ẹ̀ lọ́dọ̀ rẹ̀ ṣé tó bá jẹ. ah ewo. wọ́yẹ̀ yóò bàbá rà ń wọ́n sì ti dàgbà gidi. ìlú àdàgbà ṣùgbọ́n mọ́tò wà kékeré bíi bàbá kó ilé ah! ọlọ́run ìgbà yìí gbogbo yẹn ká fún ni. dadi dadi. tó bá dáná ọdún báyìí yóò wá sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ bí bọ̀dọ̀ táyà lọ́bẹ̀. tó ní ma fẹ́ máa wé ìsìn táwọn èèyàn wá wọ́n sì wà máa gbi oúnjẹ wọ́n máa fi gbé wá káàkiri hmm. tó bá gbóúnjẹ dáàdì tèmi èsì jẹ lẹ́dẹ̀ bàbá dè jẹ lẹ́dẹ̀ o kí dáàdì tó dé báyà tètè jẹ́ mọ́ mi sọ pé bàbá yín gbọ́dọ̀ sábà <laughs> yín bá ba ẹ̀kẹ́ rẹ̀ ó lówó lọ́wọ́ dẹ̀ fi ìbẹ̀ yàn lára wọ́n dẹ̀ ṣe é fún akọ́jú rẹ̀ ní olóńtọ́ka. Hmm. gòkú kí ni. nǹkan èèwọ̀ tọ́lọ́ lè fún yẹn nu o ṣe dáadáa fáwọn èèyàn lẹ́sìn lẹ́sìn mọ́ ṣe dáadáa fáwọn èèyàn pọ́n àwọn èèyàn lé fọwọ́ kẹ́ wọn ó tán lórúkọ jésù yóò dára fún wa o jésù olúwa wa ta ló ní.